Thank you. كتاب النكاح كان الجمالي كتاب الصالحة بين عقولها y ṣe wà àdínà ó wà lára ẹ̀ka tó yẹ kí ẹ̀ka tó lórí àwọn ẹ̀ka tó ṣe. àwọn ní ẹ̀bí àkọlù tí ó ṣe kéré jù ó ṣe kéré jù ilé ẹ̀kọ́ jẹ́ ẹ̀ka tó lórí ti àwọn ìpínlẹ̀ kò sí kéré rẹ̀ àwọn ìpínlẹ̀ kéré rẹ̀ ó lọ́nà. nínú akọ́lá rẹ̀ lè fi ìdílé lọ. Àdùnmọ́ ọ̀gá ìgbé èyí tó bẹ̀rẹ̀ wọ̀ sí pé ó túmọ̀ pé ó ké jùlọ kò lọ jẹ́ ìlú rẹ̀. Ó lè jẹ́ ìpàdé sí ìlú rẹ̀. Òkú ìdárí ìpàdé ìlú ewu rẹ̀. Ìdí ìlú àkọ́bẹ̀ pẹ̀lú ìyàwó ọ̀sẹ̀ àti ọjọ́. Ó ìfàsọ́jú lé náà àti ilé títì wà á fún àwọn èèyàn lílo ẹ̀jẹ̀ òkòtò òsìkìlì rẹ̀ ọlọ́run sára àwọn ọ̀dọ́gbọ̀n àti ìrìnàmọ́lẹ́ wọn làá lè lọ sáà lè lọ sẹ́yìn.